سهل ابن سعد الساعدي رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال في الجنة ثمانية أبواب لكم يجلو على الجنة فيها باب يسمى الريان لكم كم بيننا لكم يتنقني الريان لا يدخله إلا الصائمون أن يكون هو لك بابا سوى لاوي قلنا سوى أنا لقنوا بكنا هنا جمع ديش tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tánàbí sọ fún wa nígbà pé tá a bá sàlùwàlá tán tá a bá sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء wọ́n ṣí ilẹ̀kùn alìjánà mẹ́jọ fún yàn nítorí ọ̀rọ̀ yẹn tó bá sọ bẹ́ẹ̀ lẹ́yìn àlùwàlá rẹ̀ wàá wá wọ alìjánà gbà yìí tó nínú àwọn ilẹ̀kùn yìí lẹ̀kùn àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ wọn ó ti torí rẹ̀ wọn ó sì fún ọ ọ wọlé gba ètò bá wọ nínú àwọn lẹ̀kùn yìí ìgbà wo ni wọn máa ń ṣílẹ̀kùn àlùjánnà alẹ kó tó dijọ gbé ndàlùkìyà àdìsí anabi sallallahu alayhi wa sallam ọwa láti ọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu nínú tí Muslim gbà jáde ọlọ́run anabi sallallahu alayhi wa sallam sọ pé tuftahu abwabu aljannati yawma al-ithnaini wa yawma al-khamis wọn máa ń ṣí àwọn àlẹ̀kùn àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ yìí ní àwọn ọjọ́ àtìní àti ọjọ́ alhamis àwọn ọjọ́ tí anabi sallallahu alaihi wasallam máa ń gbààwẹ̀ wọn nínú ọ̀sẹ̀ yìí fayughfaru likulli abdin la yushriku billahi shay'a ọlọ́wọ́n máa ṣàforíjì fún gbogbo ẹni tí ó bá ṣẹbọ sí lọ́jọ́ méjèèjì ọlọ́run dàkúndé àjọ kanu wọn ọlọ́wọ́n máa wá ṣàforíjì fún gbogbo ẹrú tí ó bá ṣẹbọ sọ́lọ́wọ́ bá illa rajulan kanat baynahu wa bayna akhihi shahna'

ọlọ́run a máa forí jì gbogbo ẹrú tí èsì ẹ̀bọ sọ́lọ́ àyàsẹ́ni tí òun àtẹnìkan bá ń jà tó máa ń bá kẹsìrì jà eléyìí kìí sọ ọmọ ìyá rẹ o eléyìí kò sí wàhálà ń bẹ o tẹ́lẹ̀ náà sí wọn ni kọ́ ọmọ bá wọn sọ̀rọ̀ ẹni ànítọ́ bá ń bá mùsùlùmí ọmọ ìyá rẹ jà wọn ò ní forí wọ́n ọlọ́run wa sọ yìí pé anziru hadaini hatta yastaliha ẹ lọ àwọn méjèèjì lára àní ti ṣàforíjì fáwọn bóyá wọ́n ṣàtúnṣe ẹ lọ ọlá fúnjọ́ mẹ́ta subhanallah láti alkhamis títí dijọ́ o aljumua asabt alahad tẹ́ ẹ bá ṣàtúnṣe ẹ pàdánù àforíjì ti ọjọ́ alkhamis ọjọ́ àtìní nǹkan wọ́n lọ lára ní ọjọ́ asulasa alarbia alkhamis ẹ ṣàforíjì fúnra yín ẹ ṣàtúnṣe kò ṣàforíjì ọ̀pàdánù tọ̀sẹ̀ náà nù ṣàṣàtúnṣe lónìí àbá ní ṣe náà ẹ dáhùn torí pé ẹ ti kan rí mánú pé tẹ́lẹ̀ ńkọ́ à ìjà yìí ìjà tá ń jà yìí ọkọjá àbíkẹ́ àfọ pé kí ni irọ́ lásán kí ni máa dà wọ́n pọ̀ gan tá máa ṣe jà owó náà ni nàmbà wán ó dínà má mi èmi àkọ́kọ́ sọ pé kọ́ wá rajà o àbẹ́ rí nǹkan mẹ́ o ó lóun ọ̀ra ọlọ́lọ́mọ tó ń ṣe sí ó sì padà rà lọ́dọ̀ rẹ̀ àwọn ẹ̀yẹ lẹ́fọ̀ọ́nù wọ́n sì máa bára wọn jà fóṣù méjì <laughs> lórí ẹ̀fọ́ three for fifty naira torí tọ́lọ́ wọ́n wàá máa wá dẹ̀dẹ́kúdẹ́ síra wọn wọ́n máa lépa ara wọn láì dáa lórí àfikẹ́ túbá lónìí kó tó dọ̀la torí sáà sẹ́kọ́lọ́ wọn forí jìn wá ni gbogbo àná sẹ́kọ́lọ́ wọn forí jìn wá ẹja parí awọ̀ tí máa ń bẹ láàrin wa tọ́ wọn máa ń ṣílẹ̀kùn àlùjánnà lọ́jọ́ méjèèjì yìí bákan náà hadith abu huraira nínú bukhari àti muslim ó ti ní wọn máa ń ṣí ilẹ̀kùn àlùjánnà ní gbogbo oṣù ramadan idha jaa ramadan futihat abwaabul janna wa ghulliqat abwabu an-nar wa sulsilat ash-shayatin tí Ramadan bá ti dé ọlọ́run àmà ni kò sí gbogbo ilẹ̀kùn aljanna kò ti gbogbo ilẹ̀kùn náà wọ́n sì dè gbogbo àwọn shayatin ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ilé ìjẹba ẹnìkan ni pé aláǹfà ni pé àmọ̀ pé wọ́n sí náà ló ti mọ yẹn ìgbà tí wọ́n sí ní ọjọ́ alhamis àti ethnain kí ló ṣẹlẹ̀ àforíjìn fún gbogbo ẹni tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ìgbà tí wọ́n sin nínú Ramadan kí ló ṣẹlẹ̀ wọ́n ti torí rẹ̀ tilẹ̀kùn náà wọ́n ti torí rẹ̀ rán gbogbo àwọn ṣètọ́ni ní sẹ́kẹsẹkẹ mọ́lẹ̀ kọ́ ọmọ ṣe dáadáa sóni kò sẹ́ni tí ó di ọlọ́nà láti ṣe dáadáa tó ọba ní í ṣe tálà kọ́kọ́ ẹjọ́ ọ̀kọ́ wà lìjànà nítorí pé tó bá gbọ́n sílẹ̀ fún wa ó dájú wípé báyà nu ọmọ Nàìjíríà làbá ti rẹ́ni tí yóò kọ́ make attempt láti wọ àlùjánnà torí kọ́ ọmọ nàìjíríà à àwọn gba rọ́ọ̀fù láàyè pé kíni tẹ́lá ni ẹ máa tò tò báwo <laughs> ẹlòmíín bẹ ní ẹni ẹgbẹ̀rún ni o ok bàbá tó wà ní nọ́mbà twenty mo fẹ́ bá sọ̀rọ̀ nínú náà ẹ má ẹ má tayọ wa ẹ lọ dúró láyé yọ náà mo kàn bá sọ̀rọ̀ ni wọn àti ọba dé mẹ́ẹ́ náà ò kẹjẹ sùn ọjọ́ ni èèyàn máa jọ èèyàn méjì lọ́lọ́ ń dáhùn èèyàn irọ́ tí wọ́n máa pa àwọn so ah, ah, ah, ok nọ́mbà two lẹni tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ títí tí ó fi ọba tẹ́kì nọ́mbà one gan so ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ wa aljanna la nabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé sí ọ̀rẹ́ láyé nìsín wọ́n tọ́ tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam kilo kini kí ni wọn náà ṣe ibo lọ fẹ́ wọjọ gbẹdẹ alùkìyàmù ṣẹbi alìjẹnà yìí náà alọga tiwa ní ọwọkọ wọ sí ọ̀rẹ́ láyé ọ̀gá wa tí ọkọkọ wọ yìí tó o bá mú kọ rẹ̀ ni Muhammad ọmọ Abdullah ará Mẹ́kà ọ̀kan nínú àwọn aràn Quraish tó ti ní ẹ̀yà alárúbáwá jáde aṣíwájú gbogbo ẹ̀dá lápapọ̀ sallallahu alayhi wa sallam ọwọ́ anínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu lọ́ntì imaamu muslim gbé jáde anabi ni màá wá sí ara àlẹ̀kùn alìjánná tó bá jíjọ́ gbẹ̀ndà alqiyam astaftah màá wá tọrọ pé ẹ ṣílẹ̀kùn fún mi ẹ ṣílẹ̀kùn fún mi fayaqulu al-khazin ẹ̀sọ́ tí ń bẹ lẹ́nu alìjánná ike man ant taniọ́ Allah taniọ́ orí ọ̀gá wa ni wọ́n ń bi léèrè báyẹn o tí wọ́n wá lọ jẹ́ pé ṣéwù lọ gbà fún dáhùnmá ṣéwù nínú dictionary òhun kí ni i'rabu rẹ̀ la mahalla lahu min al anabi wa sallallahu alayhi wa sallam kó tara rẹ̀ sàkíyèsí aṣíwájú gbogbo ọmọ anabi adam màlẹ́kà tí ń sọ ẹnu ọ̀nà àlìjẹ́nà ọmọ sọ fún anabi sallallahu alaihi wasallam pé ta ni ọ́ allahu akbar anabi wo sit down fa aqulu muhammad màá sọ pé muhammad ẹ̀kọ́ ńlá nù o sọ pé wọn náà ń kalẹ̀kùn ńgbà tí ẹni tó ń kalẹ̀kùn rẹ̀ wà nù lẹ́kọ̀ọ́ rí ọ́ ó ní taanu ọ̀ wá sọ pé mi ni gbogbo èèyàn sì ní èmi ni torí wàá dákọ rẹ ni èmi lágbájá ìtẹríba anabi sallallahu alaihi wasallam ti wàá pọ̀ jù kò sọ pé rasulullah nabiyullah àwọn kéde ìsìngbà tó ń lu wọlé rè wípé tánu wà ní al-sheikh al-alim al umma muftil anam pé kí ni irọ́ lásán irọ́ lásán ẹ̀rẹ́ lómi ni wọ́n máa ya fọ́tò yẹ̀yẹ́ tí wọ́n máa yà wọ́n tí wọ́n á fẹ́ kó kọ rẹ̀ ẹ̀sìn kábí láì mẹ́jọ kẹ́ẹ̀ tó débi ó kọ́ tiẹ̀ àti ti bàbá rẹ̀ pé kí ni irọ́ yìí náà ti máa rọ́ tó wà mẹ́ irọ́ lásán àgbáfìfo wọ́n ní kó sọ̀rọ̀ lẹ́bàá sí gbogbo mu tọ́mtọ́m náà ni mo fẹ́ jẹ́ irọ́ olódo burúkú tí ọmọ náà lè kí ó gbà lọ sẹ́mi bí tá a ti rí gbogbo eléyìí ìdáhùn anábì wa ni sallallahu alaihi wasallam ẹ dákun bóòlù àṣìṣe gana rí tá a ga tó kun ẹsẹ̀ bàtà rẹ̀ ni wọ́n á dáhùn pé Muhammad sallallahu alaihi wasallam fayaqul màlíkà náà á dáhùn pé bíkà umirt ìwọ lọ́lọ́run pa mí láṣẹ pé kí n sí fún ẹ̀ ń gbọ́dọ̀ sí lómi ìṣáájú rẹ̀ ìwọ lọ́lọ́run pa mí láṣẹ kí n sí fún ń gbọ́dọ̀ ṣiṣẹ́ lómi ìṣáájú rẹ̀ la aftahu li ahadin qabla ń gbọ́dọ̀ ṣiṣẹ́ lómi ìṣáájú rẹ̀ rawahu al-imam muslim kí ẹsẹ̀ ṣéwù rẹ̀ wọ́n kọ́ sí fún o so ti gẹ́tì ẹ̀ nǹkan ṣéwù ní kẹ́ gbọ́wọ́ ọgbọ́wọ́ ó ní tuntun adọ́gbìn náà kí àwọn gbogbo yóò di jéró wọ́n wàá gbẹ̀yìn mi wọ́n pọ̀ yìí sálùjẹ́ náà gbọ́ná fàyàwọ́ so ẹ dàkún sótú gba ara rẹ̀ bá wà lùsẹ́ náà ní abọ́nà fàyàwọ́ ẹnìkan ní àà gbogbo ètò bá jẹ́ kò sọ́nà fàyàwọ́ torí ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam maliko ni bika umirt la aftahu li ahadin qablak wọlọlọrun fi pamí lásán pé n gbọ́dọ̀ sí fẹnìkan ṣáájú rẹ̀ Allahu akbar ọmọ ọdún mélòó mélòó làwọn ọmọ alìjánná ọjẹ inú alìjánná torí ẹlòmíín wò pé káàdì àyípa àti pẹ́ láyé. <laughs> àmọ́ ìsìn ó ti ń lọ bí àádọ́rùn ọdún ọgọ́rùn ọdún ọgọ́fà ẹni tó fẹ́ lógójì pọ̀ nù wa àbí ẹ̀kọ́ ni tọ́ ẹnu mi àwọn pé ṣé bó ń ṣe di kùjọ́kùjọ yìí làwọn lọ kùjọkùjọ láìsí ẹ̀ lálùjẹ́nà àbí báwo ṣé ọgbọ́n kan àti ẹni báwọn rí dá sí ṣé sàgbàdéwé wà táwọn olóńnú àlùjẹ́nà ẹ̀kú oríire àníkọ́ ló ń ṣe wá lọ́mọ àlùjẹ́nà ọwọ́ anúlẹ̀ gba ọ̀rọ̀ látọ̀dọ̀ mu'ad ibn jabal radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam oni yadkhulu ahlul jannati aljannata jurudan murda abnaa thalathin aw abnaa thalathin aw abnaa thalathin wa thalathina sana rawahu imaamu ahmed at-tirmidhi bisanadin sahih anabi sallallahu alayhi wa sallam ròyìn bẹ́ẹ̀ sì wà aljanna ó ẹni jẹni tí irun kún gbogbo ara rẹ̀ tára rẹ̀ ò ní ṣe wò tẹ̀bẹ́ wọn àlìjẹ́nà ẹ wá jẹ ọmọ ọgbọ̀n ọdún àbọ̀dún mẹ́tàlélọ́gbọ̀n péré ẹ̀ sì ní dàgbà sí ma subhanallah bẹ́ẹ̀ làwọn èèyàn máa wà lálìjẹ́nà ọgbọ̀n ọdún tàbí mẹ́tàlélọ́gbọ̀n bẹ́ẹ̀ làwọn ọmọ àlìjẹ́nà ọmọ wà ọ̀rọ̀ wo làwọn ọmọ àlìjẹ́nà ọmọ sọ sálámà náà ní gbogbogbà ìkíra ni ní kí ọlá náà ní ní gbogbo ìgbà ìkí ọlá wàkọ́lù alhamdulilayi alladhi sadaqana wa'dahu wa awrathana al-arda natabawwa'u min al-jannati haythu nasha fa ni'ma ajru al-'amilin wọ́n máa dúpẹ́ fọlọ́ alhamdulilayi adúpẹ́ fọlọ́ alladhi sadaqana wa'dahu ọba tó pé àdéhùn rẹ̀ fún wa ẹ̀rọ kọ́ àwọn alìjẹ́nà ọmọ pa ọmọ náà pèsè àyìn àti irin tọ́lọ̀ ń ṣe ládùn fún yín tó rà àti rí tiwa o Allahu akbar ọmọ aljanna rí tiẹ̀ ẹnu rẹ̀ wá gbọ́rọ̀ láti kọ́ ọmọ aná pé ṣé ẹ̀yin náà bá pàdé is it truth or not <laughs> Allah ọlọ́wọ́n ọba kó sàánà ọlọ́kàn mi tí ó béèrè béèrè pé ṣé ẹ ti bá pàdé àbí ẹ bá pàdé kí ni ń bẹ̀ nítorí ah, wọn ṣe ládéhùn náà ni pé bá pàdé tọ́lá àti bá ti wá pàdé o Allahu akbar bẹ́ẹ̀ àwọn ọmọ aljanna ọlọ́ni da'awahum fiha subhanakallahum wa tahiyyatuhum fiha salam wa akhiru da'awahum ani alhamdulillahi rabbil alamin àwọn ọ̀rọ̀ dáadáa tó máa aljanna ọmọ sọ̀rọ̀ subhanakallahum kíkí tí wọ́n sì máa kíra wọn ni asalaam èyí tí wọ́n máa wí káyìn wọn náà ni alhamdulillahi rabbil alamin ọlọ́ni wọn ni gbọ́gbọ́ kúgbọ́n bẹ́ẹ̀ o la yasma'una fiha lagwan wala ta'thima illa qilan salaman salama àti pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ọ̀ tún máa sálámà sí wọn lálùjánnà tahiyyatuhum yawma yalqawnahu salam wa a'adda lahum ajran karima salamun qawlan min rabbir rahim ọlọ́wọ́n máa sálámà sọ́mọ́ àlùjánnà ọlọ́wọ́n dáhùn ọjọ́ kan nù wọn. lẹ́yìn gbàtọ́ máa àlùjánnà bá wà àlùjánnà tán ọlọ́wọ́n bó tún wá sí ọlá kan tó ju àlùjánnà yẹn lọ fún wọn ẹni kí ló ju àlùjánnà lọ kí tó ju àlùjánnà lọ wà ó náà ní ìyọ́nú ọlọ́run ìyọ́nú ọlọ́run ju àlìjáná gan lọ ṣùgbọ́n ẹ̀ ní rí ìyọ́nú ọlọ́run ṣáájú kẹ́ tó rà àlìjáná torí ẹjọ́ bá rà àlìjáná kò lè rí ìyọ́nú ọlọ́run ó wà nínú hadith láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ yìí pé bá sọ fáwọn ọmọ àlìjáná yìí yá ahlul janna ẹ̀yin ọmọ àlìjáná fa yaquluna labbayka àwọn ọmọ àlùjánnà ọ̀dàn bẹ́ẹ̀ fẹ́ẹ́ kú ọlọ́wọ́n bá wa sọ yìí pé hal raditum ṣe é yọnu sí ti mo fún yín Allahu akbar ṣe é yọnu sí ti mo fún yín àbúrò ọmọ yọnu fẹ́ẹ́ kú lóhùn àwọn ọmọ àlùjánnà sọ pé wa ma lana la narda ya rabb kí ló ṣe wá táà ní yọnu sí ti wọ́n lọ́wọ́ bá ṣe fún wa èrè olúwa ẹlẹ́dàá wa waqad a'taytana ma lam fayaqul ọlọ́run wa sọ pé ala u'tikum afdala min dhalik ẹjẹ ń fún yín ní ntótó lóore ju alìjẹ́nà gan lọ ntọ́lọ́lá ju alìjẹ́nà lọ ẹjẹ ń fún yín àwọn àwọn àwọn ọmọ alìjẹ́nà ọmọ sọ pé ya Rabb wa ayyu shay'in afdal min dhalik kí ni ntótó dáa ju alìjẹ́nà lọ ìwọ ọlọ́run fayaqul ọlọ́run wa sọ pé uhillu alaykum ridwani èsì tún lè èní bínú sí yín mọ́lẹ́yìn rẹ̀ láéláé eléyìí ju àlùjánnà kan lọ muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá. báwo ni àwọn ọjọ́ anabi sallallahu alaihi wasallam ti ṣe tó nínú àlùjánnà báwo láti ṣe tó nínú àlùjánnà tánijọ́ anabi ìjọ anabi sallallahu alaihi wasallam asọ̀kan jẹ́ ummatud da'wa àti ummatul ijaba àwọn ẹni tá à ń pè tí ò ti gba Islam àtàwọn tó ti gba islam tí wọ́n máa ń sọ pé báwo la pọ̀ tún nú àlùjẹ́nà àwọn ta nínú àwọn méjèèjì ummatul ijaba àwọn tó ti gbọ́ tó ti gbà yàtọ̀ sáwọn kùfà yàtọ̀ sáwọn munafikun ó wà nínú àdìsí Burayda wọ́n lànà ibà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ahlul jannati ishruna wa mi'ati saf thamanuna minha min hadhihi al-umma fa arba'una min sa'iri al-umma rawahu at-Tirmidhi wa Ibn Majah bi sanadin sahih anabi sallallahu alayhi wa sallam ó ní sáfù ọgọ́fà nílẹ̀ àwọn ọmọ àlìjẹ́nà ọgọ́rin nínú sáfù àwọn ọmọ àlìjẹ́nà yìí ìjọ anabi sallallahu alayhi wa sallam ni wọn ogójì péré ìnìjọ mi subhanallah ọlọ́ndàkùn dáhà náà ọjọ́ kan nínú wa o eléyìí túmọ̀ sí pé ìdá méjì nínú mẹ́ta ọmọ àlìjẹ́nà ta ni wọ́n ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìtumọ̀ jíjẹ́ ni tó kẹ́yìn dé tó sì síwájú ara wájú ni wá ìtumọ̀ rẹ̀ nù àwọn la kẹ́yìn dé a sì gbẹ̀gbọ́n ìtumọ̀ rẹ̀ nù ọwọ́ nínú àdìsí abdullahi ibn mas'ud radiyallahu anhu ọlá nàbì sallallahu alayhi wa sallam oníṣẹ́ ìyọnu sí kẹ́ jẹ́ ìdá kan nínú mẹ́rin ọmọ àlùjànnà ani bẹ́ẹ̀ ni ó wù wá ó ní ọ̀dà sówìn kẹ́ jẹ́dà kanu mẹ́ta ani bẹ́ẹ̀ ni ó wù wá ó ní ọ̀dà sówìn kẹ́ jẹ́dà jẹ́ ọmọ àlùjáná ani bẹ́ẹ̀ ni ó wù wá anabi ní ọ̀dà èmi náà ràn kẹ́kẹ́ jẹ́dà jẹ́ ọmọ àlùjáná. a sì tún ní nínú àdìsí mi tó fẹsẹ̀ rin lẹ̀ pànàbí sallallahu alayhi wa sallam òun ràn kàn kí ìjọ òun kọ́ jẹ́dà jẹ́ ọmọ àlùjáná ọlọ́run bá wa gbà ká ìdá méjì nínú mẹ́ta ọmọ àlùjáná ó tún ju tánàbí ìfẹ́ lọ. bẹ́ẹ̀ ni jọ anabi sallallahu alayhi ni ó tún sọ èrè anabi wa sọ pé wadhalika anna al-jannata la yadkhuluha illa nafsun muslima torí pé aljanna ni kò ní wọ bẹ àfẹn tó bá jẹ mùsùlùmí ńlọ ń gbọ́ yẹn o ẹnì kò ní wọ aljanna àfẹn tó bá jẹ mùsùlùmí ọwọ akúdẹdẹ tó kù olódì kẹsẹrí ọdàdé ajẹrì kìnnìkan ẹnì kò ní wọ aljanna àfẹn tó antum fi ahli shirk àti pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ ẹ jẹ nǹkan kan o illa kash-sha'rati al-bayda fi jaldi ath-thawri al-abyad àyàfi gẹ́gẹ́ bí irun funfun tí ń bẹ lára wọ màálùú tó jẹ́ dúdú irun ẹyọ kan tó jẹ́ funfun lára wọ màálùú dúdú anabi ní bẹ́ẹ̀ lẹ́yìn mùsùlùmí rí lẹ́gbẹ̀ẹ́ púpọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ sóòtọ́ ni àbí èso ẹ̀yin náà rí bí kèfèrí ṣe pọ̀ tó wọ́n pọ̀ kọjá àbíkí àfọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọmọ anáńkọ́ wọ́n pọ̀ ìkọjá intali count torí ànábì ni kíkpọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àwọn kèfèrí bí irun funfun kan ni tí ń bẹ lára màálù dúdú ó ní àbí gẹ́gẹ́ bí irun dúdú tí ń bẹ lára màálù pupa irun dúdú ẹyọ kan tí ń bẹ lára màálù pupa Bukhari àti Muslim ló gbà wá tọ́ talẹ̀ níjọ́ pọ̀ jù nínú àlùjánnà irú àwọn èèyàn wo ni wọ́n pọ̀ jù lálùjáná àwọn èèyàn tí wọ́n pọ̀ jù lálùjáná àwọn náà láláìní àwọn aláìní àwọn ni wọ́n pọ̀ jù lálùjáná ó wà nínú hadith láti ọ̀dọ̀ Imran ibn Husayn radiyallahu anhuma wọ́n lànà Nabi sallallahu alaihi wasallam sọ pé ittala'tu fil janna mo yọjú wa aljanna fara'aytu akthara ahliha al-fuqara. wọ́n rí i àwọn tó pọ̀ jù nínú ọmọ alìjẹ́nà aláìní ni wọ́n Allahu akbar àwọn tí wọ́n fi ń láyé àwọn ẹni tí ọjà mọ̀ kankan láyé àtẹ̀sọ pé ọwọ́ akọ̀ wà kọ̀ sẹ́ni tó rí àwọn ẹni tó ṣe pé sọ̀rọ̀ ò ní fẹ́ gbọ́ kátó apẹ́tọ́ bá àwọn tí wọn kà sí tó bá fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ti torí rẹ̀ dìde pa wọn lọ́ọ́lé àwọn ní ọ̀pọ̀ jù lálẹ́ jẹun àwọn tó ṣe pé kọ̀ lásán márùn láyé èkìsà lọ́pọ̀ jù mẹ́ àwọn ní ọ̀pọ̀ jù lálẹ́ jẹun kò túmọ̀ sí pípọ̀ ojú aṣọ tiẹ̀ náà kò túmọ̀ sí pípọ̀ dáná sówó tọ́lọ̀ ń bú ọ o torí pé tó tiẹ̀ náà lówó náà bóyá ní agbọn kọ̀rọ̀ tó a lẹ́gbẹ̀ẹ́ àwọn olówó ilé ayé olùsí burúkú kúmá mo rò pé yé wa torí pé aláìní tí wọ́n ń sọ ọ máa ń yàtọ̀ láti ibìkan sí ibìkan àwọn olówó ńlá àlù kan olóṣì burúkú bomi ni wọn o síbi àti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ so torí ẹ̀kọ́ ọmọ bàá lọ dáná sun owó tiẹ̀ tí o tó nǹkan gbọ́n ti lọ́ọ́ máa tí ẹni tó wà lìjẹ́ndà jù fúkọ̀rọ̀ ọ̀hún afẹ́fà kọ́ra ara rẹ̀ rárá o ilé ìjẹba o wa aksaru wa tala'tu fi an-nar mo tún wá yọjú wo ná a ah, ọlọ́dà kò má sí wa lọ́mọ ná o fara'aytu aksara ahliha an-nisaa ẹni tó pọ̀jù nínú ọmọ aná tí mo rí àwọn obìnrin ní lẹ́ ń gbọ́ wọn ẹ̀yin màmá màmá o ẹ̀yin sisi sisi ẹ̀yin àǹtí àǹtí ẹ̀yin ọmọdé wẹ́wẹ́ bìnrin lẹ́ ń gbọ́ wọn olóbìnrin ni ọ̀pọ̀jù nù náà. ẹ̀yin náà sì ti rí anábì mẹ́nubà méjì nínú àwọn sábàbí tó di wọn pọ̀ nù náà òun náà ní kí wọ́n máa ṣàì mórí sọ́kọ wọ́n sì máa ṣépè púpọ̀ wọn náà gbéra rẹ lórí òṣùwọ̀n sàṣọ obìnrin ní ọ̀bọ̀ lábẹ́ méjèèjì méjèèjì wọn ti gba credit díẹ̀ nu wọn ní ọkàn ní credit kan àmọ́ gbogbo méjèèjì àkóbá ni ẹyọkan rẹ̀ náà kọ́ àkóbá ńlá èpè pọ̀ lẹ́nu obìnrin púpọ̀ àwọn máa jẹ lẹ́nu níbi ẹni gbé tọ́mì àìmóore sọ́kọ̀ ẹ̀wẹ̀ la hawla wala quwwata illa billah ọ̀pẹ́ sí wọn lẹ́nu á sọ pé kí lọ já má kí lọ ṣe fóun rí mọ̀ ah, ń ra oúnjẹ ńlẹ̀ tó ń jẹ́ wá ní gbogbo nǹkan àbí ẹtì ẹ gbọrùn ìwọ náà bá máa wọ pé àṣẹ ah, ń ṣe nǹkan kan èmi tí wọ́n ra mọ́tò fún ọ pé kẹ́ni èèyàn lọ́ọ́ ra jẹ́ẹ̀tì fún ìyàwó ẹ̀ ẹ̀ tó tún ra jẹ́ẹ̀tì náà wọ́n ti lè ní kẹ́ni seven four seven Boeing ẹnìkan rà fún ìyàwó ọkàn lọ́ọ́ ra pélébé tí ọgbà jù yàn mẹ́ta lọ. ah, ah la hawla wala quwwata illa billah àìmọ́re sọ́kọ́ àti pé ni ó jẹ́ kó wọ́n pọ̀ jù nù náà o àwọn ni wọ́n pọ̀ jù nù náà kọ́ ló ń sànù wa. tó tẹ́lẹ̀tì wá wà lìjẹ́nà tán o ẹnìkan náà sàkọ́ wọlé àti ìrìkpá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ìjọ ìjọ ànábì sallallahu alayhi wa sallam ni ó ti kọ́kọ́ wọlé tàwa ni ó wọlé kàn bẹ́ẹ̀ nìkan bá kọ́ wọlé ó túmọ̀ sí pé ẹnìkan ni ó wọlé kàn dání ó wà nínú àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọlá nàbì sallallahu alayhi wa sallam sọ yìí pé ẹni tí ó kàn wọ alìjẹ́nà tó bá jẹ́ ògbìn dàl kìyàmù ẹni tí ó kàn wọ alìjẹ́nà àti ẹni tí ó kàn jáde nínú ná nínú àwọn tí Ọlọ́run fẹ́ yọ nínú ná onáà lẹnìkan tó yẹ pé yọ jáde hamuwan lẹni tí ń rakoro yọ jáde rakoro ni ọlọ́run wa sọ fún yín pé udkhulu aljanna wọ aljanna fa yaqulu rabbi aljanna tó mal'a ìdè olúwa mi aljanna ti kún because òun ló ń gbé pò ìgbà náà ti wọ́n bẹ́ẹ̀ wọ́n pè ọ́ pé wá bí àjọyọ̀ oúnjẹ táwọn oṣù masha allah la quwwata illa láti five hundred meters ló ti ń gbọ́ síkẹ́síkẹ́ oúnjẹ yìí ńgbàtọ́ wá dénú ọ̀nà bí tí wọ́n ti ń ṣe àpèjẹ yìí wọ́n ní à èsì wá late ẹ̀yin lẹ kẹ́hìndé ẹ̀yin lẹ kẹ́hìndé gbọ́njẹ ń ṣe ṣe síkẹ́síkẹ́ tóyún ó rí pọ́fẹ́ padà rí kọ́ mẹ́jẹ pàjẹkù lọ́ọ̀bà ẹni tó bá gbàjẹ kù ní sẹkọ náwó wọn ò kíkọ wà fáwọn ẹlẹlẹ tó ká alùpùpù ọ̀sẹ̀ àjẹkù ok eléyìí wá ní ìwọ ọlọ́run alìjẹ́nà ti kún inú náà ti yọ ọ́ la hawla wala quwwata illa billah ok ṣé tí wọ́n bá ní kọ́ padà sínú náà yọ padà ọ̀wọ́n sọ pé alìjẹ́nà ti kún ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta oní ọmọ dọ́lọ́ ló ní gbogbo wa pé alijannatu mal'a alijannatu kún ìwọ ọlọ́run ọlọ́run wa sọ pé inna laka mithla dunya ashra mirar dájúdájú màá fún ẹ nínú alijanna tó ń sọ pé ó ti kún irú ilé ayé lẹ́ẹ̀mẹ́wàá la hawla wala quwwata ayé kìí ṣe tí bàbá rẹ kọ́ ojúlé mẹ́wàá mẹ́wàá <laughs> ojúlé mẹ́wàá lọ́nà mẹ́wàá ọdún mélòó ọgọ́rùn-ún ojúlé pé kí irọ́ lásán. àníwú gbogbo ilé ayé yéésì African continent lásán tá à ń jà ojoojúmọ́ yìí o European continent ẹ fẹ́ lọ́hùn American continent ọ fẹ́ dé Australia tó fẹ́ lọ Asia tó fẹ́ lọ Caribbean gbogbo àwọn tó kánú òkun irú rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá la ilaha illallah aláìní jù lálìjáná nù olówó jù ńkọ́ ah allahu akbar ṣé à ń fẹ́ alìjáná àbá fẹ́ iṣẹ́ wọ ọjọ́ tẹni tí ń fẹ́ kọjọ́ tẹni tí ń fẹ́ ẹ wúru ọlá tí ó rí ẹ wá wúru sẹ́tà láti ṣe rí ẹni tí ò ní ní nù lálìjáná anikọlọ ma ṣe alijanna lè wọ wa pàǹtí lásán tá à ń kó káláyé ìjànjẹ ẹran tá à ń jà sí egun lásán tí ò sí mùdùmùdù nú ẹ tá a sì ti torí rẹ̀ para wa tán ẹ wà alijanna ti rí o ò tí ì gbọ́n kankan èwo gaju. ga jù nínú alijanna ètò ga jù nínú dẹ̀rọ alijanna òun náà ní ojú Ọlọ́run ìdẹ̀ra tó ga nínú aljanna ni kéèyàn rojú ọlọ wujuhun yawma idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan tutù níjọ́ gbẹ̀ndà alkiyama olùwẹ̀ ẹlẹ́dàá wọn ni wọ́n máa wò. ọwọ́ nínú hadithi suhail arumi látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú sahihi muslim anabi sallallahu alayhi wa sallam ni nígbà táwọn ọmọ aljanna bá wà aljanna tán ọlọ́lọ́wọ́ bá wà sọ fún wọn yìí pé ọba oníbùkún ọba gíga turiduna shay'an azidukum ǹjẹ́ wàá fẹ́ kankan bí kí n tún sàlékún rẹ̀ fún yín bí fa yaqulun àwọn ọmọ àlùjànnà ọmọ dáhùn pé alam tubayyadu wujuhana ṣé bó ti mú kójú wó funfun lọ́jọ́ tó mú kójú gbogbo yẹn ó dúdú yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ọjọ́ táwọn ojú kan funfun táwọn ojú kan dúdú ọlọ́run jọjú ti wó funfun jọ náà alam tudkhilna aljanna sẹ́bọ̀ tí mú wa wà aljanna wa tunjina minan nar ó sì ti gbà wá kúrò níbi àti wọ́ná. qal ọlọ́wọ́ wa sọ pé anabi wa sọ pé sayakshifu alhijab ọlọ́wọ́ wa mú gàwá yóò sì payà gàgà kú àwọn ọmọ aljanna wà rọ̀ lọ fama u'tu shay'an huwa ahabbu ilayhim minan nadari ila rabbihim azza wa kò sí ètò tó wíwo ojú ọlọ́run ọba wa tó ga gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa kò sí ètò tó wíwo ojú ọlọ́run ọba wa tó ga. àwọn ọmọ yín tẹ́yìn bá rálì jẹ́ náwọ̀ ńbọ làwọn wà tẹ́yìn bá rálì jẹ́ náwọ̀ ọlọ́run á fi yín sáyè tó ga ọmọ yín ọ̀wá ṣiṣẹ́ tó fi lè dá ètò ga ọlọ́run ó ti torí tiyín yóò kó àwọn ọmọ yín wá sáyè tó ga náà kẹjọ wà ń tòsí ara yín subhanallah walladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum wama alatnahum min amalihim min shay. ọlọ́wọ́ mú kí àwọn ọmọ yín àwọn àrọ́mọdọ́mọ yín wọ́n máa bẹ pẹ̀lú yín tó ń ti wípé iṣẹ́ wọn ọ̀dà ní tiyín nítorí ọlọ́run ṣàánú tiyín nítorí dáadáa tẹ̀yìn ṣe yóò kó àwọn ọmọ yín náà yóò kó wọn tì yín nínú alìjẹ́nà báwo ni ìyèpẹ̀ alìjẹ́nà rí báwo ni ìyèpẹ̀ alìjẹ́nà rí ó wà nínú hadithi anas ibn malik radiyallahu anhu ọlọ́nàbí sallallahu alayhi wa sallam ròyìn fún wa ní ìgbà tó lọ́wọ́ bá gbé lọ sí sámà ó ní summa ntalaqa báyìí ni màlẹ́kà tún gbéra hatta atari sidratul muntaha títí ó sì gbé mi dé ìdí igi tá à ń pè ní sidratul muntaha faghashiyaha alwanun la adri ma hi oríṣiríṣi kọ́lọ̀ ó sì bo igi yun tó ṣe pé ìmọ̀ orúkọ àwọn kọ́lọ̀ yìí oríṣiríṣi kọ́lọ̀ tó dáa ló bo igi yun tí ìmọ̀ orúkọ wọn. thumma udkhiltu الجنة، wọn wàá mú mi wà aljanna fa idha fiha والجنة، lu'lu' mo wá rí i pé nínú aljanna àwọn tẹ́ǹtì tẹ́ǹtì tẹ́ǹtì tó ṣe pé òkúta olówó iyebíye lọ́lọ́ tí wọ́n máa yọ nínú òkun ni wọ́n fi ṣe wọ́n. wà ìdá tùrọ́bù almisk mo sì bá pé pé alìjánná lọ́fíńdà almisk ni subhanallah nǹkan ju nǹkan lọ ìpè alìjánná lọ́fíńdà alimisku ní ti ṣe ọba gbogbo lọ́fíńdà nínú ẹgbà wa mi anabi sallallahu alayhi wa sallam àwọn sàábé wọ́n bi léèrè wọ́n ní alìjánná tó máa bì náà uha alìjánná kí ni wọ́n fi kọ́lé rẹ̀ kí ni Ọlọ́run fi kọ́lé rẹ̀ anabi ni labinatun min fidda wa labinatun min dhahab blọọku gold àti blọọku silver nǹkan ju nǹkan lọ jama táwa bá rí blọọku gold kan kápọ́lọ́ ní kọ́ jábọ́ láàrin wa nìsín kí lè rò pé máa ṣẹlẹ̀ láti gbàgbé kọ́ mọ̀ ẹ̀yà ni wà nù Islam ẹlòmíì bóyá òkú rẹ̀ wọ́n gbé mi lónìí kọ́lọ́ mẹ́jà rẹ̀ níbi tí wọ́n bá ti ń jíjà ah, góòlù ni òkúta tútù wọ́n sọ ẹlòmíì látòjú wíńdò ọwọ́ rẹ lọ́bọ́ sí a ò ní rí gbé jáde <laughs> subhanallah ṣùgbọ́n àlè jẹ́ gbogbo búlọ́ọ̀kù tiẹ̀ tí ó bá jẹ́ gold a sì jẹ́ silver àbẹ́ orí nǹkan mẹ́wọ́n ok àwọn ẹlòmíì wà ló pé ok tí wọ́n bá tiẹ̀ ti ṣé mi lè tèmi gbogbo búlọ́ọ̀kù ẹ̀ ní kọ̀kọ́ tú pamọ́ <laughs> nǹkan tó nǹkan là ń kó pamọ́ nǹkan ò tó nǹkan là ń kó pamọ́ ò tún pa ń bọ́ ló ti lọ tà tọ́ wàmílọ́ọ̀kù halmis ok búlọ́ọ̀kù àti búlọ́ọ̀kù tí wọ́n máa ń tò wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn lé ayé kí làá máa fi dì wọ́n pọ̀ símẹ́ǹtì ni anabi <laughs> sallallahu sọ pé símẹ́ǹtì tí wọ́n sì di àwọn pọ̀ tí wọ́n sì so wọ́n pọ̀ ní kíni lọ́fíńdà misk la ilaha illallah wa hasba'uha al-lu'lu' àwọn òkúta wẹ́wẹ́ tí ń bẹ nílẹ̀ ilé aljanna al-lu'lu' wal yaqut àwọn òkúta olówó iyebíye ni àwọn òkúta olówó iyebíye ni wa turabuha az-za'faran lọ́sìndà za'faran ilé ìpè aljanna man dakhalaha yan'amu wala yab'as gbogbo ẹjọ́ bá sì wà aljanna inú tẹ̀ra ni kò tún tó sì láéláé ìdẹ̀ra ni kò tún tó sùnmọ́ láéláé wa yukhalladu wa la yamut yọọ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé kò tún ní kú. wala tubla thiyabuhum aṣọ kì í gbó mọ́ màlì jẹ́nà lọ́rùn o aṣọ ìgbó mọ́ wọ́n yẹ fọṣọ dípò pé yóò gbó subhanallah wala yafna shababuhum ọ̀dọ́ wọn ò sì ní pin ìjọ́dọ̀ kì í pin mọ́yànlá alálìjẹ́nà ṣé bá sọ pé ọmọ ọgbọ̀n ọdún àmọ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n bó sì máa wà láéláé náà nu alimami Tirmidhi àti Darimi ló gbé jáde bí sanadin sahih sáàlì nájà lálìjáná bí ọjà tẹ takù láyé tẹ lè rí ta lálìjáná sọjà wà lálìjáná bẹ́ẹ̀ ni ọjà wà lálìjáná ó wà nínú hadith Anas ibn Malik radiyallahu anhu anabini inna fil jannati la suqa ọjà kan ń bẹ lálìjáná o yàtúnaha kulla jumu'a gbogbo ọjọ́ jumu'a làwọn yóò máa ná fatahabu rihu shimal tẹ́ bá wà lọ́jà yẹn atẹ́gùn kan fẹ́ sí yín láti agbọn àríwá fatahasu fi wujuhihim wa thiyabihim yóò fẹ́ lù wọ́n lójú àti lásọ fayazdaduna husnan wa jamala wọ́n tún wá lékún lẹ́wà wọ́n tún lékún ní àwọ̀ torí atẹ́gùn tí wọ́n fẹ́ lu wọn gbogbo ọjọ́ jimá tí wọ́n bá padà délé àwọn ìyàwó wọn máa sọ fún wọn pé wàláhi laqad izdattum ba'dana husnan wa jamala afọlọ́n búra pé ẹtún ti rẹwà sí ẹ ti rẹwà sí lẹ́yìn ìgbà tẹ lọ jà tẹ tí ọjà dé yàtọ̀ sọ́jà tí wọ́n lọ láyé ẹbí ẹ̀yin náà mọ̀ ẹ̀ ń tọ́ lọ́jà tọ́ ta ẹ̀ pé yọ ọ́ lagun alẹ́ lásán márùn-ún ra ìyàwó ọkọ sọ wọn lọ sọ ẹni tó lọ jà tí ó ta ńkọ ojú rẹ̀ ó kó náà ní burúkú pé ẹ káwọ ẹ káwọ ẹ mo ti dá ẹgbẹgbẹgbẹlẹ à ń kíyàn ẹ dáhùn pé ṣé ti dáhùn ọkọ àbùkù <laughs> torí pé ìtọ́ bá wálé ó mú kárọ̀ ọmọ kan àwọn ọmọ àlùjànnà táwọn lọ jà yẹn wọ́n mọ̀ wá sọ fáwọn ìyàwó wọn ìpè wà antum wallahi laqad izdattum ba'dana husnan wa jamala ẹ̀yin ìyàwó wa náà wàláyé lẹ́yìn tá a tọ́jà dé yarí bẹ́ẹ̀ náà tuntun rẹwà ju tà kọ́kọ́ lọ ah, ah kí ló ṣẹlẹ̀ subhanallah bẹ́ẹ̀ ni ẹ ò pé láyé à ń dàgbà agbó ni àbí bẹ́ẹ̀ kọ́ ni à ń dàgbà agbó ni tọ́lá gbé wọn náà máa ya fọ́tò yẹ̀yẹ́ tí wọ́n máa yà wọn ó rí i pé ńgbà kan ojú rẹ̀ masha Allah la quwwata illa billah ojú rẹ̀ ṣe híóhíó àwọn bàbá àtìyá rẹ̀ sẹ́ẹ̀ lè gbé ọjọ́ pé ah, ah, ọmọ yìí rẹwà pọ̀ yéésù ọ̀ ń dàgbà ọ̀ ń dàgbà ọ̀ ń dàgbà ọ̀nà kí ní ìjọba wo dínkì ó sàrí pé dínkì kò pé nànà lè má dà torí pé ẹ̀kẹ́ ti ń sábà mu ojú rẹ̀ ti ń di mí pé ah tó àwa náà kúkú la sì gbé ewé ọmọ pàrọ̀ wà fúnra rẹ̀ ṣùgbọ́n láti jẹ́ náà ẹ máa fojú ẹ máa fojoojúmọ́ rẹ̀ wá sí ni ọlọ́ọ̀dà kò lè wọ̀ wá. báwo ni àwọn ilé àlùjẹ́ náà rí àwọn ààfin àlùjánnà bọ̀ ni wọ́n rí ààfin ilé ayé ààfin rọ́ ààfin tí wọ́n yàgbẹ́ nú ẹ̀ àbẹ́yìn ọ̀mọ̀ bẹ́ẹ̀ ààfin ilé ayé ààfin rọ́ ààfin tó ṣe pé èéfín máa wà nú ẹ̀ bẹ́ẹ̀ bá dáná kódà kó ṣe gáàsì lẹ́ ń lò bẹ́ẹ̀ bá pánkọ́ èéfín rẹ̀ ó kùnú lé ààfin ilé ayé ààfin rọ́ ààfin tó ṣe pé ìjà ṣẹlẹ̀ nú ẹ̀ láàrin bàbá aláàfin àtìyàwó ẹ̀ àfin ilé ayé àfin rọ àfin tí wọn lè gbé títí jẹ àbẹ́yìn ò nǹkan láyé ń bì wọn gbé katakata wa ni pé ok àgbàlá àfin láàmù àbùkù bá ọba ọba àwọn ni ok àní má rẹ títí ọmọ kan gbangban ni pé àfin rọ ni àfin Allah. nínú ààfin yìí gbogbo ntí máa wọ ẹ̀mí bẹ́ẹ̀mẹ́ gbogbo ntí máa wojú bẹ́ẹ̀mẹ́ Ọlọ́run sọ nínú hadithul qudsi tá a kà sáájú no abọ́lọ́run sọ nínú nínú suratu tawba wa'ada Allahu al-mu'minina wal-mu'minati jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha wa masakin tayyibatan fi jannati adnin wa ridwanin min Allahi akbar dhalika huwal fawzul azim bẹ́ẹ̀ làlùjáná rí o pé àwọn ilé ìgbé tó dá ìbẹ̀ làlùjáná ó dá nítorí pé nínú àwọn ilé àlùjáná ẹ̀ ní rí pélé rin àbí lè bu òórùn pélé bu ẹ̀ ní gbọ́ ilé dá ni ọ̀dà rẹ̀ kìí sí ilé dá ni inú ò bẹ̀ ilé dá ni áyàn ò bẹ̀ ilé dá ni àlùjánnà yẹn ilé ìgbé ni ìyọ́nú Ọlọ́run tó máa jẹ tiwọn ń bẹ náà lọ sọ pé ridwanu minallahi akbar ìyọ́nú tí ó tọ̀dọ̀ Ọlọ́run wa ó tóbi jù dhalika huwa al-fawzul azim òun lè rè jẹ tó tóbi. àwọn ọmọ àlùjánnà àwọn kan ga jù àwọn kan lọ àyè àwọn kan ga jù tàwọn kan lọ lálùjánnà iná ni ìtumọ̀ pé alijanna ìpele ìpele ní ní gíga ó wà nínú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu ọlá nàbí sallallahu alayhi wa sallam sọ pé inna ahla aljannati la yatara'awna ahla al-ghuraf min fawqihim àwọn alijanna wọn máa pera wọn wá wu àwọn ẹni tó wà nínú àwọn ilé tọ́ga tọ́ga tí ń bẹ lókè tiwọn kálukú àwọn máa pera wọn pé ẹ ah, ẹ wà wò masha Allah kò tún ah, ok lálẹ́ jẹ́nà kò sí lára o torí pé lálùjẹ́nà kò sí lára nílé ayé ìlara wà o sọmi pé ńgbà tí ọlọ́run fún wọn lówó tó ọkọ lé ọ̀sán tó ká máa sun títì lọ sẹ́gbẹ̀ẹ́ bàbá olówó ńlá tó ń kọ́lé alájà márùn sẹ́mi pé tẹ́nìkan nínú àwọn ẹni tí ń gbélé alájà márùn tó bá ṣèṣì yọjú látọjú fèrèsé tó bá wò yín kí lẹ́sẹ̀ pé kí ni kí ló ń wò ẹ wojú ẹ <laughs> so báyìí ṣe rí nu èèyàn máa wò pé ń wọlé láti fi ń ṣe yẹ̀yẹ́ ni pé kí ni ojú tó lówó tọkọ létí lẹsẹ kù báwo kú ìṣe ọ̀tọ̀ ẹjọ́ yẹ yín o <laughs> so ṣùgbọ́n lálejò nà nànànànà ẹ máa wo àwọn ẹni tó wà nílé tó ga jù ti ń lọ ṣùgbọ́n ẹni ṣe lára wọn ẹni máa wò pé bí kí wọ́n jábọ́ ẹ. Eh? igi lórí máa lẹ́sẹ̀ bó lọ́bọ sórí tí wọn kí o ṣe wọn á pín òpin dọ́gba àà o kò sí lẹ́yìn ọmọlá àlùjáná jama anabi sallallahu alaihi wasallam ni a máa pera wa wo àwọn tí ń bẹ lókè wa kama tatara awonal kawkaba dori yalgabir minal ofoki minal mashiriki awal magreb litafa ọdọlẹ máa bẹ yìnyín gẹ́gẹ́ bá a ṣe máa ń pera wa wo ìràwọ̀ tí máa yọ lágbọn àríwá ikọ́ mà ti yọ ó máa nù àwa tá a mànà ọ̀nà ibi tó yẹ ká má gbà ní gbé bá àwọn ṣe pera wá sí bẹ́ẹ̀ nítorí pé ipò àwọn ọmọ àlùjànnà ọ̀gá jura wọn lọ. àwọn sàbí wa ni ya Rasulullah tilka manazilul anbiya la yablughuha ghayruhum qala bala àjẹpọ̀ àwọn àyètí ọ̀gá ju àyè àwọn ànábì ọlọ́ọ̀ni tẹ́nìkan ò lè débẹ̀ ànábì níbẹ̀. walladhi nafsi biyadihi rijalun amanu billah wa sadaqul wọ́n fọlọ́ tí wọ́n gba àwọn anabi ọlọ́run ọba gbọ́ àwọn náà nírú àyè tó bá alimami bukhari àti muslim ló gbà wá báwo làwọn yàrá àlùjánnà rí àti rí yàrá láyé ètò dáàjù òun náà lè dín yàn kan dágbé kódà ìyàwó ọ̀gbọ́dọ̀ bá wọ bẹ̀ níbi tí yàrá ń ga dé ó tí ìyàwó bá wọ bẹ̀ dọ̀tí ẹ̀ tọ́ kò sí wàhálà gbọ́dọ̀ tí pàdé ó yàrá yàwó a sì rí yàrá láyé lórí pé èèyàn méjì jọ ń sùn bẹ́ẹ̀dì kọ̀ọ̀kan a sì rí yàrá èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ń sùn bẹ́ẹ̀ báwọn àlù kan ṣe rí wọ́n sùn orí bẹ́ẹ̀dì wọ́n tún sùn orí àga wọ́n tún sùn lẹ́lẹ̀ kọ́lọ́njẹ́lẹ̀ ọmọ lálàáfíà àbílẹ̀ bá ti mọ́ kálukú ọgbà bíṣẹ́ lọ bẹ́ẹ̀ nìgbésí ayé táwọn eléyìí bó wa ni yàrá àlìjáná rí bàbá sunru eléyìí kì í sùn lọ́jà àníká rí ètò àfẹsọ̀ yìí sùn tàlìjáná ọlọ́ni lákìní lẹ́dínlẹ́ taqaw rabbahum lahum ghurafun min fawqiha ghurafun mabniyyatun tajri min tahtiha al-anhar wa'ada Allah la yukhlifu Allahu al-mi'ad ọlọ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n páyà rẹ̀ kan bẹ fún ọ táwọn yàrá tá a kọ́ bẹ lórí tiwọn náà táwọn akérèmọ́bù odò sì ń san lábẹ́ wọn yàrá tá a kọ́ yàrá lórí yàrá lórí yàrá lórí yàrá níbẹ̀ fọ́ọ̀mù àlùjànnà

tẹ́tẹ́ bẹ́ẹ̀dì sínú lísì yẹn tó gbé yín lókè tẹ́tù sùn àmọ́ tọ́ bàbá rówó rà òkú náà táàsì tí ó táàsì mú ṣiṣẹ́ nàìjà à ń kàn sanwó náà tí ò sí ojoojúmọ́ yìí náà ni torí ẹ̀ wọ́n ní kò sí náà kò sí lọ síwájú lálùjẹ́ náà ń kò sí nẹ́pà nẹ́pà táyé yìí kò sí lálùjẹ́ náà iná tí wọ́n yẹn mú lọ bẹ́ẹ̀ nílé àlùjẹ́ náà rí nínú hadith Ali ibn Abi Talib radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam sọ pé inna fil jannati ghurasan tura zuhuruha min butuniha wa butunuha min zuhuriha. àwọn yàrá kan máa ń bẹ láti janna tó ṣe pé látòdì rẹ̀ láti rinú láti inú láti máa ròde. ilẹ̀ rò pé wọ́n ti kọ́ ru yàrá bá wọn gíláàsì nìyẹn láyé sẹ́wọ̀n pé nǹkan kan sí láti janna náà ti ń bẹ láyé àfikọ́jọ́ púpọ̀ wọn lọ́pàpọ̀ tàlùjáná yàtọ̀ àmà kí ni wọ́n fi kọ́ aróko kan wá sọ pé ya Rasulullah eré anabi sallallahu alayhi wa sallam liman hiya tààlẹ́ ni tí ò nírú yàrá bá wọn anabi wa sọ yìí pé ẹni tí ó jogun ru yàrá bẹ́ẹ̀ man ataba al-kalam ẹni tó bá dá lọ́rọ̀ ẹnu dimu alakọkọ nu yàtọ̀ sí wa bàbá ńsọkúsọ ìyẹ ńwèkúwè bàbá elépè ìyẹ elépè bàbá ọlọ́fọ̀ tọ́ǹpọ̀fọ̀ ńjojúmọ́ ọ̀fọ̀ náà níjojúmọ́ bàbá ológèdè irú rẹ̀ kọ́ bàbá eléèbú gẹ́gẹ́ bí ebu ṣe pọ̀ lẹ́nu àwọn èèyàn láwùjọ wọ́n kó pamọ́sẹ̀ kẹ́ni ọ̀rọ̀ tí o ti tọrọ èèbó ni èèbó ni kìí sọ àwọn ni wọn ò ní irú yàrá wọn wọn tètè yọra wọn kú sẹ́yìn mọ̀ pé ìtẹ́yìn ń gbọ́ tẹ́lẹ̀ ni pé àwọn sàbàrúnà alfa nǹkan wọn wà aljanna bighairi hisabin wala azab àwọn yẹn seventy thousand kò sí yà kò sí ìṣirò lẹ́yìn béèrè gan láì kó òun èsè rúkúyà ọ̀wá ń sọ̀rọ̀ afún rúkúyà omi ìtúni ó ní yàrá kan láljanna tó ṣe pé wọ́n máa rí inú rẹ̀ gbòde wọ́n máa róde rẹ̀ gbanú kò túmọ̀ sí pé wọ́n máa wò wò rẹ̀ o lórí gbogbo karamba ní òsì lálùjáná o anabi ní alakoko nu ẹni tọrọ ẹnu rẹ̀ da wa at'ama at'am tẹsẹ ń fún aláìní ló ń jẹjẹ tí ń fún yàn ló ń jẹjẹ ẹlẹ́ẹ̀kejì nu ìwà ahun wọ gan alára tó bá jẹ níbọn máa tilẹ̀kùn ni yọ halẹ̀ pa. wọ́n ń pè é lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó wá ní wọ́n ti máa mọ̀gbà tí yàn máa jẹun pọ̀ jù àná asalaamu aleykum aleykum salaam eh, ẹ ṣé èsì pé ẹgbàdùn afẹ́jọ ah, bí ara náà ni ó jẹ́ tó sọ alẹ́ kẹrẹ ni ahùn burúkú sẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ sùn rárá rẹ̀ yóò lè bọ́ lómi wọ́n á tọ́ àmì tọ́ àm ẹlẹ́ẹ̀kejì nu wọ́n á dẹ́ mu siyam tó sì tẹ́ pẹlẹ́ máa wẹ̀ gbígbà alhamis alisnei bákan ẹjọ́ gbogbo oṣù àwọn arasa àwọn ashura tasuwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ àmójútó wọn. wa salla lillahi bil layli wan nasi niyam ó sì tún ṣe sọ̀láàtì fọ́lọ́n lóru nígbà táwọn èèyàn ti sùn àwọn ni wọ́n jogun ru yàrá báyìí. tọ́ ọlọ́run kò sí àwọn sẹ́yìn ní rọrùn fún wa káwọn ò sì lè ba lẹ́tọ̀ọ́ sí irun tọ́jọ́ bẹ́ẹ̀. ọlọ́run ròyìn ìjà àlùjànnà ó ròyìn àga àrọ̀gbọ̀kú táwọn ọmọ àlùjànnà ó ròyìn àwọn abọ́ táwọn ọmọ àlìjẹ́nà ó ròyìn ọ̀ṣọ́ táwọn ọmọ àlìjẹ́nà gold yàtọ̀ sí wọ́n tó ti di góòlù mọ́rùn láyé ìwọ́ pin ọ̀pin yorùbá tán bá múra tán déédéé tán wọlé sí wàǹkárá tí wọ́n bá ti fi góòlù sọ́rùn ọ̀ṣọ́ ò tí ì pè abẹ́ ìfura bẹ́ẹ̀ ọ̀ṣọ́ wọn ò tí ì pè yọ wá fi sọ́rùn. So bọ́ba ṣe pọ̀npọ̀n sí lórí jájẹ sí àmì tó sílẹ̀ fún ìyàwó ma yóò fi sọ́rùn yóò tún fò ká sọ́wọ́ wọ́n ti lo tiẹ̀ nu o kò sí fún ọ lálùkìyàmà tẹ́mání kò sí fún ọ lálùkìyàmà bóòlù ṣiṣẹ́ ra àlìjáná wọ̀ àìwà àlìjáná la ìrí lò ọ̀yọ́ àjáwọ́ ń bẹ̀ gbogbo ìtọ́wà ń lé kó fún ìyàwó rẹ̀ kó fún àwọn ọmọ rẹ̀ bìnrin ok ẹnìkan ní chain ló ń fi sọ́run tó kìí ṣe gold kìí sì silver chain ti jẹ́ ńgbà tí ìsajá alhamdulilayi àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ chain ńgbà tí ìsìnkú ọ̀fẹ́ sọnù ọ̀fẹ́ jákùn ọwọ́ chain ọrùn ara rẹ yọkú ọlọ́run rẹ kọ yọ gbogbo ẹni tí ń pàtẹ́wọ́ fún àwọn ọ̀fẹ́ náà rẹ àwọn ò rí ọ dáadáa àwọn ẹni tó nílò àkàyè àwọn sọ fún ọ pé kọ yọ ó sì wá fi gbogbo ara jó obìnrin báyìí àwọn ọmọ alìjẹ́nà ni ó lo gold lọ́kùnrin àmọ́ obìnrin láyé òun lè lo gold kò sọ́dọ̀ ìwọ̀ fún tọ́ba di lọ́la òkèèyàn. oúnjẹ wo làwọn ọmọ alìjẹ́nà kọ́kọ́ jẹ o ẹnìkan ní anìkásá ti rí wọ̀ àmọ́ oúnjẹ tí wọ́n kọ́ jẹ oúnjẹ wọn kọ́ jẹ ó nínú hadithi Anas ibn Malik radiyallahu anhu ó ní Abdullahi ibn Salam lọ́jọ́ kan nínú àwọn yahood tọ́gbẹ́sì islam tó padà di ọ̀kan nínú olùmọ̀ nínú àwọn sàábé ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè ma awwalu ta'amin ya'kuluhu ahlul janna oúnjẹ wo lóúnjẹ àkọ́kọ́ táwọn ọmọ àlùjànnà kọ́kọ́ jẹ qal anabi ni ziyadatu kabidi hutin èyí lé nínú ẹ̀dọ̀ ẹja ńlá àlékún ẹ̀dọ̀ ẹja ńlá ni wọn kọ́ jẹ ìyẹn ni pé ìgbádùn pọ̀ lálùjánnà débi pé ẹ̀dùn ẹja ni làwọn èèyàn kọ́kọ́ jẹ nínú ọgbà àlùjánnà ìwọ àwọn obìnrin yóò ṣe pọ̀ tó lálùjánnà yóò ṣe kárí ẹnìkan náà àwọn tani kúkú tí wọn máa dáná <laughs> ọ̀rọ̀ àlùjánnà kọjá kú òbúkátà ń ṣẹ́gi òbúkátà gáàsì kọjẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ náà iṣẹ́ ti pín láyé ìgbádùn ló kó àbíyá lálùkìyà kọ́lọ́ mọ́ sì ti wà níyà. báwo ló ń jẹ àwọn ọmọ àlìjẹ́nà ti ṣe rí ọlọ́run ròyìn onímọ̀tàlù àlìjẹ́nàtì lẹ́tì wọ́ọ̀dà mọ̀tàkùn tajiri min taxti hal anhaar ukuluha daa'iman wa àpèjúwe àlùjẹ́nà tó lọ́wọ́ bá ṣàdéhùn rẹ̀ sáwọn olùpáyà rẹ̀ òun náà ní ilé ọlá ilé ọlá táwọn odò ń sàn lábẹ́ rẹ̀ gbogbo ìgbà ló ń jẹ mbẹ́mbẹ́ gbogbo ìgbà ló ń jẹ rẹ̀ máa bẹ̀ bẹ́ẹ̀ náà làwọn bòójì inú àlùjẹ́nà kì dá oúnjẹ rẹ̀ tán bá àlùjẹ́nà ti ṣe rí nu kì sì bàjẹ́ oúnjẹ àlùjẹ́nà kì bàjẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́ni wọ́n fẹ́ kí hẹ́tọ́nù. مما يتخيرون ولحم طير مما يشتهون gbogbo àwọn èso tó wù yín jẹ lẹ́rì àwọn ẹran ẹyẹ eléyìí tó ṣe pé wù yín jẹ ńlẹ́ màá rí lálùjánnà síbẹ̀ yìí náà ti mà igbe nínú gbogbo ẹran kò ẹran tó dùn bí ẹran ẹyẹ ẹran adìẹ ó dùn ju ẹran àgùtàn lọ ẹran àgùtàn ó dùn ju ẹran màálù lọ ẹran màálù ó dùn ju ẹran ràkúnmí lọ bẹ́ẹ̀ ẹranko bá ṣe kéré sí bẹ́ẹ̀ lẹ́ran rẹ̀ máa dùn torí rẹ̀ àwọn ẹran tó dùn jù lẹ́ẹ̀ máa rí jẹ lálùjánnà nínú àdéhìí kan eléyìí tí ìmáàmù Muslim gbà jáde anabi sallallahu alayhi wa sallam inna ahlal jannati ya'kulun wa yashrabun àwọn ọmọ aljanna wọ́n á máa jẹ wọ́n máa mu wala yatfulun wọn ò ní tutọ́ wala yabulun wọn ò sì ní tọ̀ wala yataghawwatun wọn ò ní yàgbẹ́ wala yamtakhitun wọn ò ní fọkún àsóúnjẹ ní ma bí gbogbo nǹkan oúnjẹ ló bí tọ́ oúnjẹ ló bí tọ̀ oúnjẹ ló bí gbẹ́ oúnjẹ ló bí kun. nígbà tí sèmà pínpín àti ọlọ́run sọ pé anabi isa alayhi salam àti yàrá kánà yakulani ta'am yẹn kí wọ́n máa tutọ́ wọ́n máa tọ̀ wọ́n máa yàgbẹ́ wọ́n máa fọkùn bó ni ó sọ àdọ́lọ́ ọlọ́run ti ń yàgbẹ́ ọlọ́run ti ń tọ̀ ọlọ́run ti ń fọkùn. tọ́ anabi lọ́mọ àwọn gbogbo ń dáhùn sí láyé fẹ́mi kókè wọ́n máa jẹ wọ́n máa wọ́n máa jẹ wọ́n máa ìbẹ́yìn ní ó béèrè à ń jẹ àmú àmọ́ onígbọ́nbọ́ kọ́lé kí ìrẹsì àkùnmí àwọn mẹ́wọ́n sì máa wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ torí ìwé ìfóúnjẹ ṣeré àmọ́ gbọ́dọ̀ kọ́ tọ́ílẹ̀tì sílé o ah ẹ jọ sà bọ́lẹ́sì àmọ́ ṣe ti gbẹ́ ẹ̀ nọ̀nà ẹ̀ mọ̀ wọ̀ọ́rì ẹ̀ mọ̀ wọ̀ọ́rì ah mo rò pé ẹ bẹ̀rẹ̀ sí ṣe ìyanu pé ẹ máa jẹ ráìsì àpò lọ́sẹ̀ ẹ̀pínlẹ̀ ìgbà wọn tètè máa kúnnu ẹ̀ wá tinúkọ́ ọmọkọ̀ lè gbẹ́ lé àwọn sàbí béèrè wọn ní báwo wá ni tó ń jẹ o àwọn èèyàn máa jẹun ẹsìn ni wọn ò ní yàgbẹ́ gbólóńjẹ máa gbà lọ kọ́lẹ́ ju ṣẹ́ wọ́rọ́ṣẹ́kùn kẹrọ́ṣẹ́kìl mẹ́sìk wípé wọ́n máa gùn sẹ́ni ọmọ àlùjánnà tó bá ti gùn sẹ́ ọ parí nù tẹ́lẹ̀ wá gùnsẹ̀ òórùn tí ìgùnsẹ̀ yóò mú jáde yóò tún dàbí òórùn lọ́fíńdà mẹ́sìk tọ́jọba gbogbo lọ́fíńdà. Ah, ọlọ́dà kò mọ́sá àlùjẹ́nà ilé wọ̀ wá ìbẹ́ yẹn mọ̀ pé láyé tẹ́ ẹ bá jẹun tí o bá sọwọ́ gbẹ́tọ̀ sọwọ́ só akramakumullah báwo ló máa ń rí ọ̀yà sí wíńdò yẹn sí wíńdò yẹn wọn náà máa gbọ̀n ká nígbà tó sọ pátẹ́kùn ni ọ̀wọ́ lé wọ́n ló sì so pátẹ́kùn wà nù lé wọ́n ló so ṣùgbọ́n máa lè jẹ́ nà wọ́n ní gùnfẹ̀ níjẹ́ máa gùnfẹ̀ ńkọ́ òórùn rẹ̀ tó dàbí ti lọ́fíńdà misk yulhamuna tasbih ọlọ́run nù wọn ní kí wọ́n máa ṣàfọ̀mọ́ lọ́n wọ́n tahmid kí wọ́n máa yin lọ́n kàmá yulhamuna nafas gẹ́gẹ́ bọ́lá wọn sì máa nù wọn ní mímí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sẹ́ mí ẹ̀ lọ́lọ́run nù yín yóò nù ọmọ alìjánná ní kọ́sá máa subhanallah alhamdulilah subhanallah alhamdulilah kò sì ní dùn yín kò ní ròyìn kò ní sunyín gẹ́gẹ́ mímí ìṣe sunyín bákan náà ọlọ́run tó ròyìn omi tí wọ́n máa mu lálùjáná omi mbẹ́mbẹ́ tí èso omi tó ní tàwọn ti nú ọtí mbẹ́mbẹ́ tí kì í pààyàn oyin mbẹ́mbẹ́ tọ́jú ètò dùn jù bẹ́ẹ̀ sì ni wàrà mbẹ́mbẹ́ tó jẹ́ pé wàrà gidi bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ròyìn fún wa àwọn agi tó wà nínú àlùjáná kọ́lé oròyìn nínú àdéhìí kan tí Bukhari àti Muslim gbà wá lọ́jọ́ àdéhìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọ́n ní igi kan nínú àlùjánnà téèyàn bá gun ẹṣin tó lè sáré jù èyí ó sì rìn ìrìn ọgọ́rùn ọdún lábẹ́ igi yìí téèyàn ò ti làjá igi ẹyọ kan pẹ̀lú ẹṣin tó lè sáré jù kò ní la igi ẹyọ kan já nínú àlùjánnà ẹnu kí nǹkan kọjá nǹkan àníkọ́lọ́ ọmọ sí ilé wọ̀ wá bákan náà àwọn odò tí ń sàn lálùjánnà yéésù odò omi lásán odò ọtí wà ń bẹ̀ odò wàrà wà ń bẹ bákan náà odò oyin wà ń bẹ alìjẹ́nà ni yóò wá sí pé ńgbà àti pé lódò oyin odò wàrà àwọn èsì ọmọ wa kún yẹn màkàn bíi táyé ń bí kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ tọ́ báwo wá ni lọ́fíńdà alìjẹ́nà wọ́n ṣe lọ́fíńdà kan láyé wọ́n ní yẹ́rọ alìjẹ́nà ọmọ alìjẹ́nà ìrọ̀ èyí ṣe lọ́fíńdà tàlìjánà nìyẹn báwo ni lọ́fíńdà àlìjánà ti ṣe rí ó wà nínú hadith abdullahi bin amr radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam ó ní man qatala mu'ahadan lam yarih raihata aljanna ẹnikẹ́ni tó bá pa kèfèrí táwa mùsùlùmí bá ládìhùn ipe tí máa ń bẹ nílùú wa àní fọwọ́ bàjẹ́ àní nàṣì àní pa àní ṣẹlẹ́ṣẹ̀ tẹ́nìkan bá lọ parú wọn kò ní gbóòórùn àlùjánnà wa inna rihaha yujadu min masirati arba'ina aaman òórùn àlùjánnà tá a ní òní gbọ́jọ́ yọ ọ́ láti ìgbà tí yẹn bá wà ní ìrìn ogójì ọdún sí àlùjánnà lèyìn ó ti máa gbóòórùn àlùjánnà bẹ́ẹ̀ lóòórùn àlùjánnà rí ogójì ọdún síbi tí àlùjánnà wà ìrìn ogójì ọdún síbi tí àlùjánnà wà lèyìn ó ti bẹ̀rẹ̀ sí ní gbóòórùn rẹ̀ nínú rìwáyà mi lọ́dọ̀ Tirmidhi àti Ibn Majah anabi ni sab'ina kharifan àádọ́rin ọdún tiẹ̀ ìrìn àádọ́rin ọdún sí alìjẹ́nà lèyìn ó ti máa gbóòórùn alìjẹ́nà wọ́n á sì lọ́fíńdà kan sára láti mẹ́lì kan ti ń gbóòórùn rẹ̀ wọ́n ní kò sí irú ẹ̀ ọ̀ǹtàrà rẹ̀ ayé lásán ni lọ́fíńdà bá wá pẹ́ títí yọ̀dùn kan míì àmọ́tà alìjẹ́nà ogójì ọdún síbi tọ́wà ló ti gbóòórùn bákan náà báwo ni àwọn obìnrin àlùjáná rí o ìwọ tó kúndùn obìnrin báwo lobìnrin àlùjáná rí ọlọ́run bá sọ nínú àwọn àyà alukur'an níbi tí o ti máa ròyìn fún wa bàlùjáná tẹ́ wọ́ nǹkan dáadáa mẹ́fẹ̀ fún yín o wa azwajun mutahharatun wa ridwanun minallah àtàwọn ìyàwó tó ń mọ́. àwọn ìyàwó tó máa ń bẹ fún yín lálùjáná àwọn ìyàwó tó máa tó ṣe pé wọn ṣe nǹkan oṣù ayẹ pé ìyàwó ayé náà ni èmi náà mà bẹ́ẹ̀ ni ọmọ ṣùgbọ́n àwọn máa nǹkan oṣù kọkàn mójútó ra rẹ bó ṣe ní márùn ló kù so àwọn obìnrin ṣe bọ́kùnrin náà so bẹ́ẹ̀ ni àwọn ìyàwó wọ́n mọ́ kìí ṣe pé torí pé wọ́n wẹ̀ o ọlọ́run ṣe wọ́n lẹ́ni tó mọ́ mọ́tọ́ àrọ̀ ọlọ́run mọ́ wọn ọlọ́run ṣe wọ́n lẹ́ni tó mọ́ wọ́n bẹ̀ lálùjọ́nà àbí àti wọ́n irun mbẹ́yìn náà mọ̀ páwọn èèyàn láyé akramakumullah gbóòórùn àbí ààrẹ wò lẹ́ẹ̀kan wò ẹlòmíràn tètè gbé àpè gbogbo tètè gbé mú kó especially ẹni tó bá sensitive ó lè bẹ̀rẹ̀ sí sín níbi tí nǹkan kì í sí lábíyá islam sì ni máa sọ àrùn abíyá rẹ̀ tálọ́ ń dájọ́ fún sọ́fẹ́ ta ni wọ́n nájà wọ́n yẹn nájà irun abíyá. akramakumullah abẹ́ ńkọ́ la hawla wala quwwata illa billah tẹlomi irun bàjẹ́ ni tí e bá ṣe pàfaradà ọkọ mi ò bá ti sálé fún yàwó wa azwajun mutahhara àwọn obìnrin tí tọ́lọ̀ ń ṣe ní mímá ń bẹ fáwọn ará àlùjẹ̀nà tọ́ àwọn obìnrin àlùjẹ̀nà nù àwọn obìnrin kan á béèrè ránṣẹ́ ńlu kan olùkọ́ yarí fàáfàá lè kí wọn wọ́n ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń ka alukurani wọ́n azọ́wájú mútọ̀ àárọ̀ tún wọ́n azọ́wájú mútọ̀ àárọ̀ tún táwa yẹ pé azọ́wájú ọ̀kárí ọkùnrin ọ̀kárí obìnrin ṣùgbọ́n lọ́nà mútọ̀ àárọ̀ tún ẹ̀ mútọ̀ àárọ̀ tún náà kárí ọkùnrin tún kárí obìnrin torí pé kullu jam'in mu'annath wọ́n ní kò yá wọn ṣé àwọn náà ò ní láwọn ọkọ wọ́n sì tò wọ́n tó ń di fóònù jọ wọ́n ní ṣé àwọn sáwọn <laughs> náà ò ní ní àwọn ọkọ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ pọ́pin nìkan lọ́lọ́run ṣàánú abájọ tinú wọn máa dùn tí wọ́n bá ti bí ọpin wa azwajun mutahharatun àwọn ò ní lọ́kọ̀tọ́pọ̀ ẹ̀ tọ́lọ́kọ̀tọ́pọ̀ yóò bí ni ọlọ́mọdé àríbàjẹ́ bí àwọn aláìlórí lọ́kàn ní Uganda tí wọn ń ròyìn wọn láìpẹ́ yìí BBC wọn lóbìnrin kan ní ọlọ́kọ méjì lẹ́ẹ̀kan náà wọn agbèrè àwọn jáde nínú ìwé ìròyìn pétọ ẹ new style o àyùbá amadéyìn náà bá Uganda limited wọn á ní ọ̀kan náà àwọn ọkùnrin tó fojú hàn wọn ń wá akápá àwọn òfò ọba àlàáfíà rẹ tó ti pé wọn á pín ọjọ́ wọ́n lọ níjọ́ sátidé eléyìí ọlọ́ sànńdé ti sátidé ọlọ́ mọ́ndé ti sànńdé ni ọlọ́ ntàláta ẹ̀wọ̀n nǹkan mẹ́rin àwọn ọ̀bùn burúkú àwọn ajá ọkùnrin kan náà lọ yọ obìnrin obìnrin pípọ̀ ó sì dá fọkùnrin ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o kí sọkùnrin ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ o torí tí ọkùnrin bá ti mọ̀ pẹ́lú mi kọjá lára rẹ̀ olóòzùlé ọkọ nìyẹn o àbí ẹ̀kọ́ ni nígbà tí èsì kórìí tiẹ̀ dàrú tí èsì ṣe dayos dayos lẹni tó di pé àwọn ṣe sìnà tó sì gbẹnu lọ ẹ nígbà tí èsì kó wọn kúkú já nǹkan kan lọ lára rẹ̀ àwọn aláìpé orí tó bá sọ báyẹn anábì ni wọn ò ní wà lìjànà ọkùnrin kan lọ́yọ̀ obìnrin àmọ́ obìnrin púpọ̀ kò burú fọkùnrin lọ́lọ́run ti sọ pé wàá zuwájọ́ mutahhara tán àwọn obìnrin yìí báyìí ọlọ́run tún ròyìn wọn ó ní wa hurun ain ka amthali lu'lu'il maknun jaza'an bima kanu ya'malun ya'malun wípé àwọn ẹlẹ́yinjú gẹ́ ni wọ́n ọkọ wọn nìkan làwọn máa rí ọkọ wọn nìkan ni máa rí wọn yàtọ̀ sí wọ ó ti bẹ́ẹ̀ ta ó ti bẹ́ẹ̀ ta nígbà tó kọ bá rí gan ojú wúruwúru ni àti bí eru tí a bá wá jáde tára yóò rojú ẹ ọ̀sọ́kọ̀ mọ́ ọ̀sọ́kọ̀ mọ́ àmọ́ àtàlẹ́jẹ́ náà ọkọ wọn nìkan ni. wọn ni kò bójú ó ní kí lóun fẹ́ bójú fún pé kí ni kí ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkàrà yóò rojú èèyàn ni ó ẹni tó síjú ti kàrà dà ká tó wá pé abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o ọkọ rẹ ni ìyàwó ọkọ rẹ ni wọ ìdí tí wọn fi òun ló ní ọ ọ ní ìsìn ìwọ náà tó ní kí àwọn olùsíjú torí gbogbo yín ni. ìyàwó gbogbo yín jọ ni wọn á pè lórí fóònù ọwọ anita ló ń pè ọ yẹn tani ò pè ẹni tó díjú sí làárọ̀ ni sọ àwọn ọlọlẹ ẹhẹn nígbà tó rí ọkùnrin ọlọgọ <laughs> ẹ káàárọ̀ ẹ gbẹjẹ mẹ́ta ẹ pẹ̀lẹ́ sọ ẹ̀yìn ya so lọ́wọ́ ẹjọ́ sẹ́mo lè rí nọ́mbà yìí àbúrò mọ́rin nọ́mbà wọ́n bá gba nọ́mbà lọ́dọ̀ yẹ̀yẹ́ wọ́n wá ń pè lóru wọn á ní dànù àbúrò rẹ ni àbí bàbá rẹ lóò ọkùnrin kan tí a pàdé lónìí báńkì ni ẹ àwọn pé wọn ló ti sínà rẹ àyíwá kò túmọ̀ sí pé tọ́wọ̀ bá bójú kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ o torí pé tọ́wọ̀ bá sì bójú ẹ̀yẹ kò bá sírí ara rẹ kọ́ ọmọ bá dọ́mọ aná kọ́ ọmọ bá dọ́mọ aná ìyá zina àlùjáná wo lẹ́rù pé ìyá zina ọwọ́ tọ́ ilé ìjọba nínú àdìsí Anas ibn Malik radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní walaw anna imra'atan min ahli aljanna tó bá yẹ kó obìnrin kan nínú àwọn obìnrin aljanna ittala'at ila ahli al-ard tó bá yọjú àwa tá a wà nílẹ̀ nísìn la adha'at ma baynahuma ojú rẹ̀ lásán ọba mọ́lẹ̀ ti bẹ láàrin ilẹ̀ àti sámà ó rò pé àwọn obìnrin lásán ni ọba mọ́lẹ̀ ti bẹ láàrin ilẹ̀ àti sámà wa lamala'ahu ríhàn ọwọ́ wíwò tó wò lẹ́hún òórùn tó dùn kọ̀bá kọ̀bá kárí ti ń bẹ láàrin ilẹ̀ àti sánmà. wàlẹ̀ ní sùhà alẹ́ síhà khayrun min ad-dunya wa ma fiha ìdajì rẹ̀ sókè ìdajì obìnrin àlùjánnà sókè ó lórí jùlọ ayé àti gbogbo tí ń bẹ nulẹ̀ ayé lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọwọ́ àánú àdéhìí kan ẹ̀ka obìnrin ọ lọ gbígbé tó mìíràn rẹ̀ ń lé ayé àwọn ìyàwó rẹ̀ ń lé ayé tó máa ń fara ni ọ́ àwọn ìyàwó tó lọ́n ti pèsè kalẹ̀ di ọlá àlìjáná tó bá jọ mọ àlìjáná wọ́n á máa kìlọ̀ fún wípé kòbóró máa tanra rẹ jẹ fúngbà díẹ̀ náà ni fúngbà díẹ̀ náà ni ọ̀fẹ́ dé bá wa ọ̀fẹ́ dé bá wa níbi tí ó ti máa gbádùn láéláé. Lai, lai tọ obìnrin tó wà láyé kó ṣe obìnrin àlìjáná làwọn náà ní àbóbìnrin wo làwọn o bẹ́ẹ̀ ni tí wọn náà bá ti rà àlìjáná wọ wọn náà dọkan náà obìnrin àlìjáná bọlọ sì wá ròyìn wọn ni wọn náà dì torí ẹ ò lùzùn kankan bọlọ sì ròyìn àwọn obìnrin àlìjáná náà làwọn obìnrin ilé ayé náà jẹ nígbà tí wọn bá rà àlìjáná wọ kọlọ mọ sí ilé wọ wa orin táwọn ìyàwó ọmọ akọ sáwọn ọkọ wọn létí inú àlìjáná àwọn obìnrin ọmọ akọrin sáwọn ọkọ wọn létí nínú àlùjánnà eléyìí ò burú wọn máa kọsọ kọ wọn létí nínú àlùjánnà. Ànábì sallallahu alayhi wasallam ó láwọn obìnrin àlùjánnà la yughannina azwajahun wọn máa kọrin sáwọn ọkọ wọn bi ahsani aswatin sami'aha ahadun qat pẹ̀lú ohun tó dùn jù téèyàn gbọ́rù rẹ̀ rí inú wọn fi máa kọrin sí àwọn ọkọ wọn létí. Ànábì نحن خير الحسان أزواج قوم كرام أولا نتولى وجو تاجي أو فاوين أقمالي أولا نتولى وجو تاجي أو فاوين أقمالي kí ló wá yẹ ní àpọ́nlé náà tí ì bá ṣe irú àwọn eléyìí tó báwo làwọn ọkùnrin wọ́n sì máa bá àwọn obìnrin lò nínú àlùjànnà ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Zayd ọmọ Arqam radiyallahu anhu wọ́n lànà bí sallallahu alayhi wa sallam sọ yìí pé inna ar-rajula min ahli al-janna la yu'ta quwwata mi'ati rajulin fil akli wash-shurbi wash-shahwati wal-jima' dájúdájú ọkùnrin kan nínú aljanna ọlọ́run ọba yóò fún ní agbára èèyàn ọgọ́rùn níbi ká jẹun yóò máa jẹun bí èèyàn ọgọ́rùn yóò máa mu bí èèyàn ọgọ́rùn yóò sì ní ìfẹ́ obìnrin bí èèyàn ọgọ́rùn yóò sì lè bá obìnrin ọgọ́rùn lò tó ń bá ìyàwó rẹ̀ lásán lò tó sálé ọlọ́run ó fún ọ láti ságbára ọkọ wà lìjẹnà ọlọ́run fún ọ lágbára èèyàn dání èèyàn ọgọ́rùn kò ní kó máa màkúmu láyé kó máa tanra rẹ̀ jẹ o ọwọ alọ sí para rẹ̀ ayé kú má ọ màkúmu títí títí tí abẹ òṣìṣẹ́ má àsìkò tún wá gbọmú kàn sọláyò tẹ́lẹ̀ láì màkúmu ọlọ́run ọba sọ dẹni tó lágbára èèyàn ọgọ́rùn ẹnìkan á ní sọ òun ní payàwó òun kò ní pa wọn ọlọ́run ti kẹ́yìn náà kẹjọ sí rẹ́gí ara yín yahudi kan á sọ pé ya Rasulullah fa inna alladhi ya'kulu wa yashrab takunu lahu takunu lahu haja ẹni tí ó bá ń jẹun tí ó bá ń mu mi yóò bùkátà láti yàgbẹ́ o faqala Rasulullah sallallahu alayhi wa sallam hajatu ahadihim araqun yafidu min jildihi fa idha wọ́n ní bí wọ́n sì máa gbọ́ bùkátà wọn òun náà lóògùn tí wọ́n bá ti làágùn báyìí inú wọn sì tún pala àdìsí tó ń sọ pé wọ́n gùnṣẹ̀ àdìsí sọ pé wọ́n làágùn kò sí kan tó takora wọn láàrin ìgùnṣẹ̀ àti òògùn tọ́ ọ̀kan náà sàbí Abu Hurairah radiyallahu anhu wọ́n ní wọ́n bí anabi lóore yìí pé ya Rasulullah hal nasulu ila nisa ila nisa sáàlì dọ́dọ̀ àwọn ìyàwó wa nínú àlìjáná bí sáàmà dọ́dọ̀ wọn nínú àlìjáná anabi sallallahu alayhi wa sallam oní inna rajula la yasulu fil yawmi ila mi'ati adra èèyàn máa bá ọkùn obìnrin ọmọge ọgọ́rùn lò lójúmọ́ kan lálìjáná ọmọge ọgọ́rùn kan lò lálìjáná lójúmọ́ kan alimami Tabarani ló gbé jáde nínú tírà rẹ̀ al-Awsat bisanadin sáwà abima nínú àlìjánà sẹ́yìn àti bímọ wà nínú àlìjánà bẹ́ẹ̀ ni ọwọ́ nínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu nínú àdìsí tí imaamu Ahmad àti Tirmidhi gbé jáde lọ́nà tó gúnrégé wọ́n ní al-mu'minu anabi sallallahu alayhi wa sallam ní al-mu'minu idha ishtaha tí mu'mini bá ń tọ́ba tọ́ba tọ́ma bá wù tọ́ba wá wù láti ní lálùjẹ́nà kana hamluhu wa wad'uhu wa sinnuhu fi sa'a láàrin wákàtí kan ni oyún àti bíbí àti ihu eyín àti àti kéyìn rẹ̀ ó gbó láàrin wákàtí kan ni báyìí ni wọ́n máa ṣẹlẹ̀ lálùjẹ́nà tọ́ tẹ́yẹ̀ bá wà lùjẹ́nà ìdẹ̀ra rẹ̀ kì í tán o ìdẹ̀ra rẹ̀ kìí tán anabi sallallahu alayhi wa sallam oni yunadi munadin olùpèpè pèpè inna lakum an tasixu wala tasqamu ẹyọmọ alijanna àlàáfíà lẹ máa bẹ ọ ẹni sáré abadan láéláé wa inna lakum an taxiyawu ẹ máa sẹmí nínú alijanna ni o sálẹ̀ tẹmutu abadan ẹ sì ní kú wa inna lakum an tashibbu tiyin ni pé ẹ máa bẹ lọ́dọ̀ ní gbogbo ìgbà wala tahramu ẹ ò ní gbó abadan láéláé wa inna lakum an tan'amu fala taba'asu inú dara lẹ́ máa wà láéláé oṣù ní tàyín abadan láéláé wa dhalika qawlullahi azza wa jalla eléyìí lọ́rọ̀ ọlọ́run tó sọ yìí pé. ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون وقبل وقبل إلى الجنة أجوكم رفعين látàrí ń tẹ̀sí níṣẹ́ níparí ìjọba àlìjẹ́nà wa máa sùn bí sáà máa sùn lálìjẹ́nà àbá ní sùn tá a bá sùn sáà máa ṣiṣẹ́ ni òṣìṣẹ́ lálìjẹ́nà ìgbádùn lásán náà ìgbádùn ní ní gbogbo wa ṣùgbọ́n ìjẹ́ wa ń bẹ nínú ìgbádùn alìjẹ́nà pípé ká sùn kò sóorun nínú rẹ̀ kò sóorun lálìjẹ́nà ìgbádùn láíláí ni tá a bá wá sùn sórí òní sọ wá sójú òní ro wa ayé nu ṣẹlẹ àwọn káwọn mọlẹka náà jẹun wọn yẹ mu wọn yẹ sùn wọn sì ń bẹ lábẹ́ mi bẹ́ẹ̀ náà ni tọ́lọ́mùbá ní káwọn kò sóorun bẹ́ẹ̀ ó wá nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam wa bi léèrè pé ya rasulallah hal yanamu ahlul janna ǹjẹ́ àwọn ọmọ alìjẹ́nà wa wọ́n wà máa sùn bí qala la anabi ní rárá o annawmu akhul mawt torí pé oorun tẹ́ rí yẹn ọmọ ẹ̀yà kú ni ọlọ́run sì ti sọ pé kò sí kú nínú alìjẹ́nà rawahu al-imam al-bazzar bisanadin sahih. إمام البزار لو بجاري وانا تو تقولي اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك